Matthew, orí kẹrìndínlọ́gbọ̀n. Ó sì ṣe, nígbà tí Jésù parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. Ẹ̀yin mọ̀ pé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá, a ó sì fi ọmọ ènìyàn léni lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú. Nígbà náà ni àwọn olórí àlùfáà, àwọn akọ̀wé àti àwọn àgbà àwọn ènìyàn péjọ ní ààfin olórí àlùfáà ẹni tí à ń pè ní káyáfà wọ́n sì jọ gbìmọ̀ láti fi ẹ̀tàn mú jésù kí wọ́n sì pa á ṣùgbọ́n wọ́n wí pé. kì í ṣe ní ọjọ́ àjọ kí ariwo kí ó má bàa wà nínú àwọn ènìyàn. nígbà tí jésù sì wà ní bẹ́tánì ní ilé símónì adẹ́tẹ̀ obìnrin kan tọ̀ ọ́ wá tí òun ti òrùba alabasta òróró ìkunra iyebíye ó sì ń dá sí i lórí bí ó ti jókòó ti oúnjẹ ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i inú wọn ru wọn wí pé. nítorí kí ni a ṣe ń fi èyí ṣòfò àbáṣà ta ìkúra yìí ní owó iyebíye àbá sì fi fún àwọn tálákà. nígbà tí jésù mọ̀ ó wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń bá obìnrin náà wí nítorí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín ṣùgbọ́n ẹ̀yin kò ní mi nígbà gbogbo nítorí ní èyí tí obìnrin yìí da òróró ìkunra yìí sí mi lára ó ṣe é fún sísìnkú mi lóòótọ́ ni mo wí fún yín níbikíbi tí a bá gbé wàásù ìhìnrere yìí ní gbogbo ayé níbẹ̀ pẹ̀lú ni a ó sì ròyìn èyí tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀ nígbà náà ni ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní Judas Iskariotu tọ àwọn olórí àlùfáà lọ ó sì wí pé. kí ni ẹ̀yin ó fi fún mi èmi ó sì fi lé yín lọ́wọ́. wọ́n sì bá a ṣe àdéhùn ọgbọ̀n owó fàdákà láti ìgbà náà lọ ni ó sì ti ń wá ọ̀nà láti fi lé wọn lọ́wọ́. nígbà ọjọ́ ìkíní àjọ àìwúkàrà àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá wọ́n sì wí fún un pé níbo ni ìwọ ń fẹ́ kí a pèsè sílẹ̀ dè ọ́ láti jẹ ìrékọjá. ó sì wí pé. ẹ wọ ìlú lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan báyìí ẹ sì wí fún un pé olùkọ́ni wípé àkókò mi súnmọ́ etílé èmi ó ṣe àjọ ìrékọjá ní ilé rẹ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi. àwọn ọmọ ẹ̀yìn náà yìí ṣe gẹ́gẹ́ bí Jésù ti fi àṣẹ fún wọn wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀. Si nígbà tí alẹ́ sì lẹ́ ó jókòó pẹ̀lú àwọn méjìlá bí wọ́n sì ti ń jẹun ó wí pé. lóòótọ́ ni mo wí fún yín ọ̀kan nínú yín yóò fi mí hàn. wọ́n sì káàánú gidigidi olúkúlùkù wọn bẹ̀rẹ̀ sí bí í léèrè pé. olúwa èmi ni olúwa èmi ni ó sì dáhùn wípé. ẹni tí ó bá mi tọwọ́ bọ inú àwo òun náà ni yóò fi mí hàn ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà láti ọ̀dọ̀ ẹni tí a gbé ti fi ọmọ ènìyàn hàn ìbá sàn fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí i. nígbà náà ni júdásì tí ó fi hàn dáhùn wípé. rábì èmi ni bí. ó sì wí fún un pé. ìwọ wí. bí wọ́n sì ti ń jẹun Jésù mú àkàrà ó sì súre ó sì bù ú ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé. gbà jẹ èyí ni ara mi. ó sì mú ago ó dúpẹ́ ó sì fi fún wọn ó wí pé. gbogbo yín ẹ mu nínú rẹ̀ nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n mo wí fún yín láti ìsinsìnyí lọ èmi kì yóò mu nínú èso àjàrà yìí mọ́ títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi ó sì bá yín mu títí tún ní ìjọba bàbá mi. nígbà tí wọ́n sì kọ orin kan tán wọ́n jáde lọ sórí òkè Ólífì nígbà náà ni Jésù wí fún wọn pé. gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru yìí nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé èmi ó kọlu olùṣọ́ àgùntàn a ó sì tú agbo àgùntàn náà ká kiri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ó ṣáájú yín lọ sí Gálílì. Pétérù sì dáhùn ó wí fún un pé. bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ lára rẹ èmi kì yóò kọsẹ̀ láé. Jésù wí fún un pé. lóòótọ́ ni mo wí fún ọ pé ní òru yìí kí àkùkọ kí ó tó kọ ìwọ ó sẹ́mi nígbà mẹ́ta. pétérù wí fún un pé. bí ó tilẹ̀ di àti bá ọ kú èmi kò jẹ́ sẹ́ ọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn wí pẹ̀lú nígbà náà ni jésù bá wọn wá sí ibì kan tí a ń pè ní gẹ́sẹ́mánì ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ ìgbàdúrà lọ́hùn-ún. ó sì mú pétérù àti àwọn ọmọ sébédè méjèèjì pẹ̀lú rẹ̀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 ṣùgbọ́n kì í máa ṣe bí èmi ti ń fẹ́ bí kò ṣe bí ìwọ ti fẹ́. ó sì tẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọ́n ń sùn ó sì wí fún pétérù pé. kí n la ẹ̀yin kò lè bá mi ṣọ́nà ní wákàtí kan ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹwò lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara ó sì tún padà lọ ní ẹ̀rìn kejì ó sì ń gbàdúrà wípé. bàbá mi bí aago yìí kò bá lè ré mi kọjá bí kò ṣe pé mo mú ìfẹ́ tìrẹ ni kí a ṣe. ó sì wá ó sì tún bá wọn wọ́n ń sùn nítorí tí ojú wọn kún fún oorun ó sì fi wọn sílẹ̀ ó sì tún padà lọ ó sì gbàdúrà ní ẹ̀rìn kẹta ó ń sọ ọ̀rọ̀ kan náà nígbà náà ni ó tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó sì wí fún wọn pé. ẹ máa sùn wàyí kí ẹ sì máa sinmi wò ó wákàtí kù fẹ́ẹ́fẹ́ tí a ó sì fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde kí a máa lọ wò ó ẹni tí ó fi mí hàn súnmọ́ tòsí. bí ó sì ti ń sọ ọ́ lọ́wọ́ wò ó júdásì ọ̀kan nínú àwọn méjìlá dé àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀ tí àwọn ti dà pẹ̀lú ọ̀gọ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá ẹni tí ó sì fi hàn ti fi àmì fún wọn wípé. ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu òun náà ni ẹ mú un. lójú kan náà ó wá sọ́dọ̀ jésù ó sì wípé. àlàáfíà olùkọ́ni. ó sì fi ẹnu kò ó ní ẹnu jésù sì wí fún un pé. ọ̀rẹ́ nítorí kí ni ìwọ fi wá. nígbà náà ni wọ́n wá wọ́n sì gbé ọwọ́ lé jésù wọ́n sì mú un sì wò ó ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú jésù na ọwọ́ rẹ̀ ó sì fa idà rẹ̀ yọ ó sì sọ ọ̀kan tí í ṣe ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ó sì ké e ní etí sọnù nígbà náà ni jésù wí fún un pé. fi idà rẹ sí ipò rẹ̀ nítorí pé gbogbo àwọn tí ó mú idà ni yóò ti pa idà ṣègbé ìwọ ṣe bí èmi kò lè ké pe bàbá mi òun ìbá sì fún mi ju líjíọ́nì áńgẹ́lì méjìlá lọ lójú kan náà yìí ṣùgbọ́n ìwé mímọ́ yóò àti ṣe tí yóò fi ṣẹ pé bẹ́ẹ̀ ni yóò rí. ní wákàtí náà ni jésù wí fún ìjọ ènìyàn pé. èmi ni ẹ̀yin jáde tọ̀ wá bí olè àti ẹ̀yin ti idà àti ọ̀gọ láti mú. ní ojoojúmọ́ ni èmi ń bá yín jókòó ní tẹ́ḿpìlì tí èmi ń kọ́ yín ẹ̀yin kò sì gbé ọwọ́ lé mi. ṣùgbọ́n gbogbo èyí ṣe kí ìwé mímọ́ àwọn wòlíì bá a lè ṣẹ. nígbà náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi í sílẹ̀ wọ́n sì sá lọ. àwọn tí ó sì mú Jésù fà lọ sílé Káyáfà olórí àlùfáà níbi tí àwọn akọ̀wé àti àwọn àgbààgbà gbé péjọ sí ṣùgbọ́n pétérù tọ̀ lẹ́yìn ní òkèèrè títí fi dé àgbàlá olórí àlùfáà ó bọ́ sí ilé ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ náà jókòó láti rí òpin rẹ̀ nígbà náà ni olórí àlùfáà àti àwọn alàgbà àti gbogbo àjọ ìgbìmọ̀ ń wá ẹlẹ́rìí èké sí jésù láti pa á ṣùgbọ́n wọn kò rí ohun kan òtítọ́ ni ọ̀pọ̀ ẹlẹ́rìí èké wá ṣùgbọ́n wọn kò rí ohun kan níkẹyìn ni àwọn ẹlẹ́rìí èké méjì wá wọ́n wí pé. ọkùnrin yìí wí pé èmi lè wó tẹ́ḿpìlì ọlọ́run èmi ò sì kọ́ lè jọ mẹ́ta. olórí àlùfáà sì dìde ó sì wí fún un pé. ìwọ kò dá nǹkan kí ni èyí tí àwọn wọ̀nyí jẹ́rìí sí ọ. ṣùgbọ́n jésù dákẹ́ olórí àlùfáà dáhùn ó sì wí fún un pé. Si tó fi ọlọ́run alàyè fi ọ́ búra pé kí ìwọ kí ó sọ fún wa bí ìwọ bá ṣe kristi ọmọ ọlọ́run. jésù wí fún un pé. ìwọ wí i ṣùgbọ́n mo wí fún yín lẹ́yìn èyí ni ẹ̀yin ò rí ọmọ ènìyàn tí yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára tí yóò sì máa ti inú àwọ̀ sánmà ọ̀run wá. nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya ó wí pé. ó sọ ọ̀rọ̀ òdì ẹlẹ́rìí kí ni a sì ń wá wò ó ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà nísinsìnyí ẹ̀yin ti rò ó sí. wọ́n dáhùn wípé. ó jẹ̀bi ikú ó jẹ̀bi ikú ó jẹ̀bi ikú ó jẹ̀bi ikú. nígbà náà ni wọ́n tutọ́ sí i lójú wọ́n kàn án lẹ́sẹ̀ àwọn ẹlòmíràn fi àtẹ́lẹ̀ ọwọ́ wọn gbá a lójú wọ́n wí pé. sọ fún wa ìwọ Kristi ta lẹni tí ó lù ọ́ rìn. Pétérù jókòó lóde ní ààfin nígbà náà ni ọmọbìnrin kan tọ̀ ọ́ wá ó wí pé. ìwọ pẹ̀lú wà pẹ̀lú jésù ti galili. ṣùgbọ́n ó sẹ́ ní ojú gbogbo wọn ó wí pé. èmi kò mọ ohun tí ìwọ ń wí. nígbà tí ó sì jáde sí ìloro ọmọbìnrin mìíràn sì rí i ó sì wí fún àwọn tí ó wà níbẹ̀ pé. ọkùnrin yìí wà pẹ̀lú jésù ti násárẹ́tì. ó sì tún fi èpè sẹ́ wípé èmi kò mọ ọkùnrin náà. nígbà tí ó pẹ́ díẹ̀ àwọn tí ó dúró níbẹ̀ tọ̀ ọ́ wá wọ́n wí fún pétérù pé. lóòótọ́ kan nínú wọn ni ìwọ í ṣe nítorí pé ohùn rẹ̀ fi ọ́ hàn. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí búra àti sí ire wípé. èmi kò mọ ọkùnrin náà. lójú kan náà àkùkọ sì kọ. pétérù sì rántí ọ̀rọ̀ tí jésù wí fún un pé. kí àkùkọ kí ó tó kọ ìwọ ó sẹ́ mi lẹ́rìn mẹ́ta. ó sì bọ́ sí òde ó sọkún kíkorò.